ọjọ́ kẹrìnlá inú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìṣìṣọ́rọ́ salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wọn pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala àtúnwá tẹ̀síwájú nù sẹ́lá ìfábìlì adàbí ọ̀sọ́ọ̀dì ìsìmọ́mì Bukhari rahmatullahi ẹnu ọ̀nà àbáwọlé tí a tún wọlé sílé àwọn náà ní ọ̀rọ̀ gbígbà yọ̀ǹda láti ń sọ̀rọ̀ ẹnu ọ̀nà àbáwọlé náà ní báàbò tọ́lọ́wọ́n bá ti ń sọ pé díẹ̀ sínú kọmọlẹ̀ bíi nàmọ́lẹ̀ kàtí àyùmọ̀lùkù káwọn ẹni tí wọ́n jẹ́rú yín káwọn náà gbà yọ̀ǹda yín kó tó di pé wọ́n á wọlé báyìí. a sọ fún ayé àgbọ́yé aya yìí ọ̀rọ̀ ọlọ́run ní sọ́tò náà eighty five àbí fifty eight ẹnu ọ̀nà àbáwọlé tàǹkà lọ òun náà ní báàbò ọgọ́rùn-ún mẹ́rin àti márùndínlẹ́yìn ọgọ́rùn-ún or eighty five sọlọ́n sọ pé ṣe dínú kùmùlẹ̀ bíi iná mẹ́lẹ̀kẹ́t àyìnbó lòdì bí àwọn tí wọ́n jẹ́ ẹrú yín wọ́n gbà yọ̀ǹda yín kó tó di fún wa wọlé sí i. káàrò kí ọ̀rọ̀ ọlọ́run ọba tó fáná. wọ́n pa àwọn onígbàgbọ́ òdòdó láti wípé kí àwọn ẹrú yín kí wọ́n gbà yọ̀ǹda yín àtàwọn ẹni tí wọn ò tí ì kí wọ́n gbà nínú àwọn ìṣesí tá a sọ yẹn ẹ̀rí ọlọ́wọ́n ọba àdìkẹ́ ọládẹ́sọ ìdí pàtàkì tó wà nínú ẹ̀ wípé àkókò mẹ́tẹ̀ẹ̀ta yẹn àkókò téèyàn máa ń wà ní òbò ni ẹni tá a fẹ́ gbà lọ́wọ́ á wà ní òbò káàrí àsìkò oorun wọn hadithi ẹgbẹ̀rún àti márùndínlọ́gọ́ta one thousand seven. حديث سواء الأبيض حدثنا عثمان بن محمد عثمان بن محمد وي حديثه هو وني حدثنا يحيى بن اليمان يحيى بن اليمان صفوا قال لا تدع الشيبان لا تدع الليل لا تدع نافع لا تدع عبد الله بن عمر قال الله ليستأذنكم الذين ملكت àyèmọ̀ọ́nùkù àwọn ẹni tí ọwọ́ yín ní kàfálẹ́ lórí tí wọ́n jẹ́rú yín wọ́n gbà yọ̀ǹda yín ẹ̀rí wọ́n là fáwọn àtọ́lá ìfún ọ̀rọ̀ sọ pé bí adébùrì ìjàlè tòun ní nísà nípakùnrin nìkan ló ní kọ̀ọ̀kan obìnrin. àwọn sàlàyé fún wa wípé alọ́lọ́run fún àwọn onígbàgbọ́ òdodo láti wípé kí àwọn ẹrú yín kí wọ́n máa gbà yọ̀ǹda káwọn ẹrú wọn gbà yọ̀ǹda lọ́wọ́ wọn àtàwọn tó gbé wọn tí máa lálàá ìlàlàá pé ìbàlágà la gbà lérò yẹn ìwọn tí máa jáde lára ọmọkùnrin òtí máa jáde lára wọn tí wọn bá sùn sí wọn lálàá káwọn náà gbà yọ̀ǹda ní ìṣesí mẹ́ta yẹn tá a ti sọ nínú àyà tá a ti kà tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀ sọ ní pàtàkì náà máa fi gbà yọ̀ǹda yẹn kíkẹ́ àkókò mẹ́tẹ̀ẹ̀ta yẹn pẹ̀lú àwòrán ọ̀sìn àsìkò òhò mẹ́ta ni èlèmùsá ọ̀dánì àléhìm fẹ́ni tẹ́yà fẹ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹ̀. ìyẹn àkọ́kọ́ àkókò òun ni wọ́n kíkan náà mi ìdìm bìlẹ̀ bàdàlẹ̀ ìṣá àsìkò ìgbà tí wọ́n á sùn lóru lẹ́yìn tó ti sọ láti ìṣá yìí. wọ́n tó pé wọ́n á wọlé sí wọn tí wọ́n gbà yọ̀ǹda. wàhíń dantibáàdì ìdìm kọ́bílẹ̀ sọ láti ìṣá jẹ́ nígbà tí wọ́n bá jí wọ́n tó pé wọn ní fàhádà ìlọ́wọ́ àlẹ́ òun lọ́kọ̀ yìí òun ní bí ẹni tí wọ́n bá sùn yẹ sáàrì lè ná ìlẹ́ sáwọ́ bá ń bẹ́ lọ sáwọ́ níbi alimọ́jà ẹ̀ lóru aṣọ tí èé lò tẹ́lẹ̀ tí ọba sábà ní ọ̀fẹ́ lò ọba di lóru àmọ́ òun ọ̀sán èèyàn ni ó lè sùn pẹ̀lú aṣọ rẹ̀ kọ́ kásáàlà ọlọ́wọ́n ọba àlejò aláṣẹ ìdíyẹn pé wàhíná táàgọ̀ àrùn ẹ̀ ti yẹn ni bí ńgbà tẹ bá gbé aṣọ yín lẹ̀ láti lè sunrun láàrin gbogbo ọ̀sán ẹ̀rí ẹnu ọ̀dà bá wọlé mi báàbù qawlillahi ta'ala wa idha balagha al-atfalu minkum al-hulum nígbà tó bá di kí àwọn ọmọ kéèké àwọn náà ti bàlágà àwọn náà gbá yọ̀ǹda ẹ̀rí hadith tó wá lábẹ́lẹ́ wọn ni hadith àná mọ́tọ́rù wọn ni fábẹ́lẹ́. مطر بن فضل أو حديثه هو قال يزيد بن هارون قال لا تدع هشام الدستوائي لا تدع يحيى بن ابي كثير لا تدع نافع لا تدع عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه كان إذا بلغ بعد ولده الحلم عزله سبك عمر ما تستعبدين في لا عزله yóò yẹ ìyẹn pé yóò chẹ́ǹjì ayé rẹ̀ ọ̀là mi yẹ kí kò làálẹ̀ ìdí ìlànà ìdí kò ní wọlé sí rárá àyàfi kọ́gbà yọ̀ǹda ẹ̀rí wọn ni dábàá wọ hadithi àmà rí kí ọlọ́run ọba subhanahu wa ta'ala khassa Allahu al-atfal bid-dhikr ó dá àwọn ọmọdé sàlẹ́sà nígbà nígbà tí wọ́n bá ti bàlágà nítorí pé ìdájọ́ wọn nígbà tí wọ́n bá ti dẹni sí ńlá là yakhtalifu an hukmihim qabla al-ihtilaf wọ́n máa yàtọ̀ sí bí ìdájọ́ wọn ti rí kó tó di pé wọ́n ń sùn wọ́n ń lálà àti nǹkan ọmọkùnrin jáde lára wọn. ẹ wá rí ẹrú lọ́kùnrin àti lọ́kùnrin ìdájọ́ tí wọ́n bá kan náà ló ti rí. ṣáájú kí wọ́n tó lálà àti lẹ́yìn ìgbà tí wọ́n bá lálà wọ́n gbọ́dọ̀ gbà yọ̀ǹda kó tó di pé wọ́n lọ wọlé bá ọ̀gá wọn. bákan náà nínú àgbẹ̀ ìdájọba náà hadith eléyìí òun ni àmì ẹ̀sà ìnú ìsà ẹni ọkọ̀ wọ́n gbọ́dọ̀ máa gbà yọ̀ǹda nínú gbogbo àkókò yẹn yẹn wọ́n gbọ́dọ̀ máa gbà yọ̀ǹda nínú gbogbo àkókò yẹn yẹn. Ah, ẹnu ọ̀dà àbáwọlé mi ìdáàtún wọlé sí báàbò yẹ̀sà ìnú àlà omi ojú ọ̀nà ti ń sọ yí pé alẹ́ yẹn ó tún gbà yọ̀ǹda kó tó di pé yẹn lọ bá ìyá rẹ̀ ìyẹn tún máa gbà yọ̀ǹda hadith tó wà lábẹ́lẹ́ yìí. قال حدثنا محمد بن يوسف حدثنا محمد بن يوسف قال حدثنا الزجاج عن العامش الجرائم عن علقمة قال جاء رجل إلى عبد الله قال أرسل على أمي فقال ما على كل أحلامها تحب أن تراها. هذه وني حدثنا محمد بن يوسف محمد بن يوسف حدثنا أو حديثي هو wọ́n ní sùdíà sọ̀kọ́ alátọ̀dọ̀ ẹ̀ẹ́mẹ́sì ẹ̀ẹ́mẹ́sì lọ́wọ́ alátọ̀dọ̀ ibrahim ibrahim lọ́wọ́ alátọ̀dọ̀ alùpàmà wọ́n ní arákùnrin kan màní ọlọ́ba abdullahi ọwọ́ ń ṣe ìbéèrè lọ́wọ́ abdullahi ṣe àtàzínú ala ummi ṣe ìtura àgbàyọ̀ dájú tó lọ́wọ́ ní bámà mi ni ọlọ́wọ́ níbẹ̀ ọmọ àgbàyọ̀ dá o torí máa ala kulli ahyaniha tuhibbu an taraha kì í sí gbogbo àkókò ni màmá rẹ̀ ọ̀fẹ́ bó ṣe kíni o ní afẹ́ kó gán ní òun kó rí òun báyìí torí bẹ́ẹ̀ ó tún gbà yọ̀ǹda ọdún tí wọ́n lọ wọlé bá màmá rẹ̀. ẹ ní hadith mi ló tún jọ mo lè tó tún wà lábẹ́ rẹ̀ wọ́n ní hadathana Adam. hadathana Adam qala hadathana Shu'ba ani Abi Ishaq qala. سميت مسلم بن نذير يقول سأل رجل حذيفة فقال أستاذن على أمي فقال إن لم تستاذن عليها رأيت من تكره. آه قال حدثنا آدم آدم يناوي حديثي هو أيضا لا لقد أبي إسحاق أبي إسحاق المضم مسلم بن النذير مسلم بن النذير tí ń sọ báyìí pé حذيفة بن اليماني رضي الله تعالى عنه على بي على قال بي حذيفة ليري أراكم على بي حذيفة ليري قال أستأذن على أمي فكنت تقول لو ولي فما ما من سمع تبع ينداني أفعل حذيفة لبيت إنه يقول قال النبي صلى الله عليه وسلم يقول إن لم تستأذن عليها tọ́wọ́ bá gbàyọ̀ da màmá rẹ̀ rọ̀ àyíṣà máa tàbí bẹ́ẹ̀ kọ́ wàá rí ohun tí ìyá rẹ̀ ò nífẹ̀ẹ́ sí kó rí gbogbo ẹ̀ ló lè lọ. ẹ rí hadith yìí méjèèjì àgbọ̀yé kan náà láàkó sí wọn ni alẹ́ ìdá ìgbà yọ̀ǹda yìí láyọ̀ ṣàṣù bẹ̀rẹ̀ yìí nínú hàrí kìí ṣe pé ó ń dáta lẹ́tà ẹni tí ì ṣe àdéhùn yẹn lásán bí kò sí ìfẹ́ tó bá tún fẹ́ wọlé sọ máhrọ́ọ̀mù náà àti yẹn náà gbà yọ̀ǹda nítorí kó súnmọ́ kó jáde pé nìyẹn máa ká sọ́kò lára kódà bọ́jẹ̀yà bọ́jà èèyàn gbà yọ̀ǹda rẹ̀ torí wọn lẹ́gbẹ̀ẹ́ gbà àyùbá wa kàlá sọ̀rọ̀ Zainab wọn sọ àyùbá Abdullah ìdájọ́ àmì ìhàjà tọ́ba wà níbi bùkátà kan tọ́jẹ́ náà lẹ̀ tànáhánà yóò ra yẹ̀bá sẹ́gbẹ̀ kan wọ́n bẹ́ sẹ́kọ́ ìyẹn ni pé Abdullah ibùdó sọ ìdí náà wọn sọ ìyàwó رضي الله تعالى عنها قال يا عبد الله إذا جاء من حاجة طبعا دي نبي بكاتك فانتهى إلى الباب تواتي دنونا فنحن ها يو يو رأي فاتية وبزا يو كراهة أن يحجم منا على أمر يجرؤه àti ìyàgbẹ́ lọ́ba yà wò rẹ̀ gẹ́lẹ́ gẹ́lẹ́ wọ́n ẹ̀pọ̀ lè rí ara ìyàwó rẹ̀ o wọ́n ní àtúntò tọ́lá yìí lẹ́ni tó fi ń kórìíra kó o máa wá jálù wá ẹ̀lẹ́ ẹ̀mìrín yẹ kírọ́ lórí kẹ̀kẹ́ tí o ti tẹ̀ olóbìnrin ò ṣe dáadáa ni àti pàlejò tó lè wà pẹ̀lú àpá ọ̀fẹ́ àdọ́tẹ́ tọ́mọdé àsìkò sọ́lá àwọn ẹni tó jẹ́ àwọn àtẹ̀lé Abdullahi bin Mas'ud wọ́n wà pẹ̀lú ẹ̀ wọ́n tẹ̀lé wọn lọ wọ́n tẹ̀lé wọn bọ̀ lọ́yìn pé tọ́ba ti dẹ́nu ọ̀nà báyìí tánà hànà yọ ayẹ bá sẹ́gbẹ̀tẹ̀ ọ̀ bá zakọ́ yọ bẹ̀tọ̀ ìfẹ́ à ń bọ̀ o káfí má wọlé lójijì wọn ni máa ń ṣe bẹ́ẹ̀ kò fi má jẹ́ àlùwà àlẹ́ ẹ̀mọ́rí ìyẹn kẹrọ̀ tó lórí àlámọ̀rí kan tó ti gbóhùn kí wọn ní segin ni ọ kí wọn ní fẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀rí wọn ni àfọwọ́ ẹ̀bùn kẹsì yọ wọn ní sẹ́rí sánẹ́dù hadithi tí a mú wá níbi ọ̀rọ̀ yìí ó sì jẹ́ ìkẹ́tù segin ni ọ̀tọ́ lálàáfíà dáadáa ẹ̀rí àti ìgbà yọ̀ǹda yìí ọmọ àmọ́ lórí pé téèyàn gbà yọ̀ǹda lórí pé yẹn fẹ́ lọ wọlé báyà rẹ̀ bí yẹn fẹ́ lọ báwà bí yẹn téèyàn gbà yọ̀ǹda. ọ̀nì báàbò yẹ̀sítà àzínú àìlẹ́ ẹ̀dì ọmọ máa gbà yọ̀ǹda bàbá rẹ̀ ẹnu ọ̀nà àbáwọlé mi ni. àti ní hadith yẹn nìkan bẹ́ẹ̀ tó ń pè ní òbí dùlá jìmọ̀jìhúlù ni lọ́jọ́ kí sanadu hadith yìí lẹ̀. kọ́ni القاسم بن مالك الليث بن عبيد الله موسى بن طلحة قال دخلت مع أبي على أمي فدخل فاستبحته فالتفت فالتفت فالتفت فدفع في صدري حتى أقعدني على على أختي فالتفت ودفع في صدري حتى أقعدني على نعم إختي فالتفت فدفع في صدري حتى أخرجني على قلبي ثم قال أشجع بغير اسم قال لي يعني اسناد مدلني ولاية بن أبي مسلم ضعيف عبد الله أو عبيد الله بن مجهول لي وني حدثنا فروة فروة حديث إدوار وني حدثنا القاسم بن مالك قاسم مالك صفوة ولا أصد الليل هذا عبيد الله يجعل أبي مجهول ها آه، ليس على آه، ليث بن أبي سليم أنا ضعيف الأولى موسى بن طلحة <clears throat> لا تدع موسى ما طلحة ونما ولي ما أبي على أمي pẹ̀lú bàbá mi ha mo wọlé pẹ̀lú bàbá mi awọlé sọ́dọ̀ ya ọ̀dà kala wọ́n ní bàbá mi wọlé ọ̀tàbà àtùkù bẹ́mi náà ti fọ́lù rẹ̀ nìyẹn pẹ̀lú tẹ́fàdà bó ṣe gbójú omi ni ẹ̀fọ́dá fàáfi sọ̀dìrí ọba sáré àyà mi hàtà àkìhádà ní àìlà èsùtì tó fi mú mi jókòó lórí ìyẹn kó fìdí mi lélẹ̀ ìjókòó tó ń bọ́kọ̀ ìyẹn kó fi mú mi jókòó àìlà èsùtì lórí ìdí mi tó ń bọ́kọ̀ ọwọ́ asọ́lá ìdí àtẹ́tì kóló ìrọ̀ ìrìdí mi tọ́ máa wọlé láì gbàyànjá ni wọ́n gbé mi lọ́kọ̀ ìyá rẹ̀ adẹ̀níyàn náà ni sábàbí ìpalẹ̀ irú náà sọ náà ni àlejò lè tẹ̀lé yẹn ìyá ìgbé náà làtọ́ lẹ́bùn ọ̀sán jù rọ̀bì ọlọ́ọ̀tàlá lọ́sẹ̀ máa ń ti ọ̀dọ́ máa ń ti dáwí lẹ́ka yẹn. níbi bàyá máa kí àti ọ̀sẹ̀ àti alẹ́ ìṣẹ̀ gbígbà yọ̀ǹda olórí bẹ́ẹ̀ yọ wọlé wájibun ala al-jami' agbọ́dọ̀ gbà yọ̀ǹda tẹ̀tẹ̀ gbogbo yẹn ala al-ab bàbá ni ọ wal ibn àbárakùnrin ẹ̀rín ẹnu ọ̀nà míì láti fẹ́ wọlé sí ni báàbò yẹ sínú àlẹ́ ẹ̀mí ìwọ̀ wálẹ̀ ni ẹnu ọ̀nà tí sọ pé agbáyọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ àti kíni àtọ́mọ ẹ̀ yẹn pé bàbá fẹ́ lọ bọ́mọ yẹn agbáyọ̀ǹda ọmọ fẹ́ lọ bàbá agbáyọ̀ǹda ọbẹ̀ wọlé lọ́ba àkàtì ẹ̀ ní náà lẹ̀ ọ̀nà nìkan bẹ́ẹ̀ wọ́n pè ní aṣọ àti. ابن سوار ضعيف قال حدثنا إسماعيل بن أبان حدثنا إسماعيل بن أبان قال حدثنا علي بن مصعب عن عطش عن أبي الزبير عن جابر قال يستأذن الرجل على ولده وأمه وإن كانت عجوزا وأخيه وأخته وأبيه. لا هذا غير صبر يا نعيزري وما في حديثه له. وني يعني حدثنا إسماعيل بن أبان إسماعيل بن أبان حدث أنا حديثي فوني علي بن مسكر ينزل غلط أشعث آه، أشعث ومولى بن ابن السوار سجد ضعيف عن ابن عن أبي الزبير عن جابر غلط جابر وني جابر ضعيف يستأذن الرجل على ولده فيها ما جابر bàbá ágbà yọ̀ǹda gbọ́dọ̀ lọ wọlé tọmọ ẹ̀ àbí ìyá ابا kọ́dà kéèyàn jẹ́ هنا ọ̀dà bá wọlé mi يسبب يستأذن على أخته báàbò ń yẹ sínú ala ọ̀fẹ́ ẹ̀yẹ́ máa gba yọ̀ǹda ọ̀dọ́ حدثنا الحميدي حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا عمرو بن جريج عن عطاء قال سأل ابن عباس فقلت أصاب ولا ركب فقال نعم فأعدت فأعدت فقلت أقدامي في حجر في حجري في حجري وأنا أمونهما وأنا أمو أمونهما وأنا أمونهما أمونهما أمونهما وأمسك يديك متكلم وأنفق عليهما أستأذن عليهما قال نعم أتحب أن تراهما حريتين هذا عن الحميدي الحميدي حدث عن أبي حديث وأن سفيان بن في عمرو بن جريج قال قد عطاء يموت مولى عبد الله بن عباس ليري عطاء مولى عبد الله بن عباس ليري رضي الله تعالى عنهما كني بيري تمشي وني أستأذن على أختي sani lọ́jà tí mi ṣe é tún gbé àyọ̀ǹda kí n tó wọlé lọ́ọ̀bá rẹ̀ àǹtí mi fà. Bàkọ́lá náà oníbẹ̀ fáàt ọba tó lọ tún béèrè yẹn sí. Mo ní lọ́wọ́ àdúrà ìbùnà fáàt. Òkùtẹ́ni fi hìjìrì fi hìjìrì. Wọ́n àwọn àǹtí méjì tí wọ́n wà lọ́dẹ̀ mi tó yẹ pé mi ni wà á ná kò má wù inú kò má. Èmi ní ń ṣètọ́jú wọn, wà ó ń fi pa alẹ́ ìgbìmọ̀ mọ́ ó sì ń náwó lé wọn lórí àwọn àbúrò mi lóbìnrin méjì àtàzínú àléjìmá ṣé kí n tó tún wọlé náà káwọn sí máa tún gbà yọ̀ǹda wọn náà <laughs> ẹ̀rí àfáwọn àtúnlẹ́fún abáàsì rọ́jì ọlọ́ọ̀fù tààlà àdúgbò wọn wá dáhùn pé bẹ́ẹ̀ ni àníwá gbà yọ̀ǹda àtúnṣepò ṣé wọ́n dì fẹ́ sí à ń tàrọ́ ọ̀gbùnmọ̀ ọ̀rìyá nàta ìní tó o nífẹ̀ẹ́ sí kọ́ ọlọ́run méjèèjì ní òògùn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́wà nínú sọ́ràtù náà àyà fifty eight yẹn nìyẹn sí lọ́rọ̀ ọlọ́run yẹn. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا onígbàgbọ́ lọ́dọ̀. àwọn ẹrú yín kí wọ́n gbà yọ̀ǹda kí wọ́n tó wọlé tọ̀ yín. àtàwọn tó yẹ pọ́n ti bàlágà nínú yín káwọn náà gbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta. nǹkan bẹ̀rẹ̀ sọ̀rọ̀ láti lè fàjẹ́ ṣáájú ọ̀rọ̀ àṣùbá àkọ́kọ́. àdìbàtà ẹ̀fà gbà sọ yín lẹ̀ láàrin gbogbo ọ̀sán. àdìbàtà ẹ̀fà kírun ìṣá ìtàn ọjà àsìkò mẹ́ta. àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta àsìkò òlọ́jẹ́ fún yín. lẹ́yìn aláìkún wàrà àlẹ́ yìí jùlọ ṣùgbọ́n bá àdáwò ni kọ̀tẹ́sẹ̀ fún yín àbáwọn náà lẹ́yìn gbogbo àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta yẹn. tọ́gbà fúnra àlẹ́yìnkùn bá ọdúnkùn aláàbà. ẹ wọn máa yí ká yín apá kan yín lórí apá kan yín ẹni tí wọn máa wọlé sí yín ẹjọ máa borí ọ̀dọ̀ ara yín náà. kàdàríkà yorùbá yìí ló ń lọ wùlákùnrin àyà. báyìí lọ́lọ́run ti ń ṣàlàyé àwọn àyà fún yín. wàlúwọ̀wù àlímọ̀ ṣàkí. ọlọ́run alámọ̀tán ni aláfẹ́fẹ́ abdullahi bin abbas wa sọ yìí pé fọlọm yóò mọ abdullahi bin edin wọn ò pa àwọn ẹni tá a wí yẹn láti ẹ̀yọ̀ǹda illa bi hadhihi al-awrat as-salat àyàfi níbi àwọn òwò mẹ́ta yìí àkọ́kọ́ àwọn oníkéde ọ inú àṣùbà nígbà tá a fẹ́ kí wọn àṣùbà ẹ̀kejì wọn láti kọrún ayé láàrin gbogbo ọ̀sán ẹ̀kẹta wọn lẹ́yìn sọlá fẹ̀ ìṣá ẹ̀rí ọlọ́wọ́ bá tó wá sọ ìgbé wa ìdá balaba la àtúfà lómi nkùmọ̀ lè xulù náà. wà ìdá balaba la àtúfà lómi nkùmọ̀ lè xulù. ẹ gbọ́dọ̀ wá bí wọ́n bá àwọn ọmọ kéèké ti ń bẹ láàrin táwọn náà bá ti dẹ̀ ń tọ́ bàlágà tó ń lálàá bíi pọ́pọ́kùnrin ti tá kájà sí lára àti bóbẹ̀rù ṣe. فليستأذنوا كما استأذن الذين من قبلهم هذا أنا ما بيان ده أما تصاج ما زين بيان ده كذلك يبين الله لكم آياته لا إله إلا الله زين سلا آية رفعي الله عليم حكيم على لا مسألة الله ọba aláṣepé sẹni ìdájọ́ rẹ̀ sì pé pérépéré ẹ rí àfàwọn àtúlẹ̀ fún àbáṣe ọdí ọlọ́ọ̀bù tó la ní kúmọ́ wọn ni falẹ̀ ìdùnnú wáyé ẹ má jẹ́ àdàrà láwọn náà. ìgbà yọ̀ǹda kéèyàn tó lọ wọlé sí ẹ níyàn dandan wọn ni sọ́dọ̀ bùnú jùlọ yìí sọ àlà nẹ́ẹ̀sì kú lè wọn ni ẹjọ́ ká wọ́rọ̀ mi sọ ìbùnú jùlọ yìí nínú àwọn ọmọ kí wọn wọn ni gbogbo àwọn àwọn gbà dandan wọn tó kọ́ lọ wọlé báyìí gbà yìí ìwọ́n tó jẹ́ ìdí pàtàkì sẹ̀ríà tẹ̀lé ìran ìnàlẹ́ ọ́m láti gbàyọ̀ǹda àyà àbí ọ̀ òun ni wípé ó súnmọ́ kí wọ́n wà ní òkú lè hájà tì mẹ́ torí nítorí bùkátà kan kọ́ máa jáde fẹ́ sọ́mọ́ máa lọ wọlé sí wọn yẹn á wọlé sí wọn lójijì kódà kọjọ́ ọmọ ẹ̀ kọjá arákùnrin rẹ̀ nítorí ẹ̀ ní sẹ̀ríà ti pàṣẹ pé kéèyàn tó wọlé mọ́ kéèyàn gbàyọ̀ǹda kódà kọjá yẹn wọn ní kéèyàn máa lọ wọ wa ìdíbẹ̀ náà ló ti jáde rọ èyí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ lélẹ́ ní ọ̀rọ̀ ránù ni o ẹ ń bí ó sọ jáde wa ni níjẹ́ òsíjẹ́ olóṣèlú àtọ̀bẹ̀ jáde wa. tó ẹnu ọ̀nà àbáwọlé mi tí a ti wọlé sí òní báyìí bọ́n yẹ sẹ́ẹ̀sìnù alẹ́ ẹ̀kí àníyàn tún gbà yọ̀ǹda lórí pọ́fẹ́ wọlé sọ arákùnrin rẹ̀ káàtì ẹni lé aṣáàtù yẹn náà wà قال حدثنا قتيبة حدثنا قتيبة قال حدثنا أبشر عن عنعم عن قاسم عن عبد الله قال زكاني الرجل ولا أبي وأمي وأخي وأختي هاري قال قتيبة حدثنا قال أوتر ينز ولا تدع أشعث أشعث يولى بن ابن السوار وهو ضعيف ضعيف لنيا ها لا تدع كردوس كردوس هنا مجهول حال la yu'rafu haluhu wọn lọ wàlá tọdọ abdullahi bákan náà yẹn abdullahi ibn Mas'ud wọn lọ sọ wípé yasta'zinu ar-rajulu ala abihi wa ummihi wa akhihi wa ukhtihi wípé yẹn yọ gbà yọ̀ǹda kótó wọlé tọ bàbẹ yọ gbà yọ̀ǹda kótó wọlé tọ yẹ kótó wọlé tọ arákùnrin rẹ àbáǹtí ẹ. àtiwájú bẹ́ẹ̀ báyìí báàbò list ìdáni sálẹ́sà ẹ̀ẹ̀mẹ́ta lèèyàn máa ń gbà yọ̀ǹda lẹ́yìn ẹ̀ẹ̀mẹ́ta ọtí sálámù hmm, ọkọ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu àádé kòl lẹ́kìnní ha gbogbo ẹ̀kọ́ ọbọ̀ làádé kálẹ̀kùn náà amẹ́nuba inṣàlá táwọn pé kùkùdù wọn máa ń dáàbò ń jẹ àbíkọ́ máa gbà àwọn àtẹ̀gbọ́ bò lóde ẹ̀kọ́ kálẹ̀kùn náà táwọn akànnì kùkù ni àbá máa jìn lẹ́sẹ̀ àbá máa gba nígbìní láìsí pé sọ́jà bá wà mú eh, sí eh, eh, àwọn òṣìṣẹ́ efcc ṣe ìṣirò eléyìí. ọ̀nà ìbáàbò lè sì ìdá sálàdà ẹnu ọ̀nà tí ń sọ nípa pé ìgbà yọ̀ǹda ńkọ ẹ̀mẹ́ta ni wọ́n ní hadathana muhammad bin salam. hadathana muhammad bin salam qal akhbarana maqnad qal akhbarana ibn jurayj qal akhbarani عطاء عن عباد بن عمير أن أبا موسى الأشعري استأذن على ولم يؤذن له ولم يؤذن له وكأنه كان مشغولا فرجع أبو موسى فقرب عمر فقال ألم أسمع صوت عبد الله بن قيس أيدنوه له إذنوا له قيل قد رجع فدعا فقال كنا نؤمر بذلك فقالوا يأتيني على ذلك بالبينة تأتيني على ذلك بالبينة فانطلقوا إلى مجلس العشر وسألهم فقالوا لا يشهد لا يشهد لك على هذا إلا أصدرنا إلا أصدرنا أبو سعيد على قدري فذهب بأبي سعيد فقال عمر أخف على من أخفي علي أخفي علي أخافي علي من أمر رسول الله قد حدثنا محمد بن سلام محمد بن سلام حدثنا وحديثه هو قل مخلد بن وانيرو ابن الرجل صيب عطاء الله تدع عبيد بن عمير وانا أبو موسى الأشعري رضي الله تعالى عنه فما لا يدع عمر وخطاب جوكا يجب على سلام يؤذن الله قوام قولوا بكم وفنية تابعوا عليه ọ̀kà anahu kánà òṣùwòlá wọn dàbí ẹni pé wọn rún bíìsì ń jọ yẹn wọn ń sa àwọn ọsẹ kan wọn yá sẹ ìlú náà nìdí lọ́wọ́ fọrọṣà abu musa bábu musa ti padà lé nìyẹn fàfà ọkọ ọ̀nà ìgbà tó di pé wọn rún bùsẹ níbi iṣẹ́ tó ń ṣe yẹn ọkọ wọn dẹ̀ ti dóhùn mọ́ wọn wá ní alam asma sọ̀tẹ̀ abdullahi ibn qais sèmi ti gbóhùn abdullahi ọmọ qais òun náà wọn bẹ ní abu musa láṣàárí sèmi gbóhùn ẹ̀ ìzànù lẹ́wù ẹ bá yọ̀ǹda fún fẹ́ wọlé rà wọ́n. ẹ̀rí kí ilà kan ti rọjà wọn nípa ọ̀ ẹni tó ti padà ti pẹ́. ó ti lọlé ọ̀dà á ọba kéésì ní kí wọ́n pè wá. sọ́kọ́ ǹdó kéésì ìfẹ́ tó ewé lè fẹ́ ṣe yìí. wọ́n lè kún nẹ́ẹ̀ ní yìí ìdáàdá ṣe mú tí wọ́n máa ń pa wá láṣẹ rẹ̀ pé ká ṣe nínú ìlànà nẹ́bí mú ṣe yẹn sọlọ́lọ́ ẹ̀rí àfáwọn ọmọ ọmọ ọ̀tọ́ ọ̀bùrọ̀dì aláàbò tàlá kí ẹsẹ̀ pé wọ́n ṣàtakò àdéhùn àhà ẹgbẹ́ báwọn mi ṣe ń gbé ṣubú àkáyì ẹ̀ ọ̀pá àwọn fẹ́ nínú kọ́ ìdá àti sọ pé àdéhùn àhà di kọ́ ọjà tó ń fi àṣà láàfin àkọ́ ẹ̀ ìgbésẹ̀ rí àdéhùn àhà èèyàn kan lọ́ba mọ́rọ̀ wa a lè fi sẹ́rí níbi tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ pẹ̀lú tó bá ní í ṣe pẹ̀lú àkídà kò gbọ́dọ̀ lọ. ètò ọmọ olùfẹ́ kó tó bí èèyàn bíi méjì jù bẹ́ẹ̀ lọ sí ọjọ́ ìdí náà tí ó máa di tí ó fi dé àdéhùn yẹn múlẹ̀ ló fi tàkó yọ ọ́ ọkàn fẹ́ kó fi dé ẹ̀ múlẹ̀ lásán. ọmọ olùsọ fi wọn níbi Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu bọ́sẹ̀ lọ sí majlis al-ansar níbi táwọn ansọ́ọ̀rù máa ń jókòó sí ọlọ́dẹ. fọ̀sàhálà àwọn àbí wọn lè rè pé ah, ẹ máa gbà mí lónìí. tó ó mọ̀ rí mo gbà yọ̀ǹda rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ni mo bá padà lé ó ní mẹ́rin mo ṣe wa màá fi díẹ̀ múlẹ̀ ń sàlàyé wọ́n bá ti jẹ́ àwọn èèyàn ní ẹ́ ó mọ̀ rà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn níbi tọ́rọ̀ wa dé dóyìí ẹni ó kéré jù láàrin wa kan ẹni ọlọ́jẹ́ rí rẹ̀ láàrínlá àdìlá ẹni tó kéré jù láàrin wa òun ní ọlọ́jẹ́ rí rẹ̀ náà wà sọ́rí ẹni wọn á ní ọlọ́jẹ́ òun náà ní Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọn níbi Abu Sa'id bábù musa ti mú lọ síbẹ̀ nìyẹn fún mọ́rù wa sọ báyìí bí a ah, ìwọ ni wọ́n ní ọwọ́ àgbẹ̀rì ìyẹn náà níbẹ̀ bẹ́ẹ̀rì fún mọ́rù wa ni àkàfi alayya min amri rasulillahi sallallahu alayhi wa sallam ah, ṣé nkẹ́kẹ́ dẹ̀ lè pamọ́ sí i ẹ̀rí nínú àlámọ̀rí òjijì ọlọ́run a ah! tọ́ba máa rí bẹ́ẹ̀ ìwọ wọn jọ wá jẹ́ ìwọ náà ti ń fi di ẹ̀fúnlẹ̀ ìfẹ́ mẹ́ta là máa ń gbàyàn dá ṣé ọpọ́n tí mo kéèké pamọ́ sí mi nínú gbogbo ọ̀rọ̀ tá nẹ́bí mu wá tí èyí ṣe pé mo kú tí mo wà àwọn ọmọ ọ̀rọ̀ ní hmm, ó súnmọ́ alihani sọ́fà kò bí lọ́sọ̀wá bísíǹsì lọ́fà àbí kòrójì láti jára ẹ wá lẹkọọ wáyé náà ní àwọn ní bísíǹsì bíi tiwájú kó yìí ní ìṣọ̀tọ̀ lọ́mọ yọ ọjọ́ ni káwá ti gbé àwọn tí ó kẹ́ ní àgbẹ̀ ń bọ́ ló ti tọ́ ẹ ń jò lè ti wá ké ó mọ̀ lóní ọkọ̀ síbi ìkórí bẹ́ẹ̀ tó sọ ọkọ̀ síbu ìjáde lọ ṣe jíjọ́ta lọ́jà òun ni ìjáde lọ ṣe bísíǹsì ní ní ojú mọ̀kátà nẹ́bìbì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n mú wá tó tún pọ̀lọpọ̀lọpọ̀ ọ̀hún láti débi tá a fẹ́ fà yọ láwọn ẹ̀kọ́ kẹta mú bẹ́ẹ̀ tó bá padà yá. ọ̀nà hadal hadith ẹ̀rí hadith yìí ó jẹ́ ìtọ́ka yìí pé àti ká gbayọ̀ǹda yẹn ìdájọ́ sẹ̀ríà ẹ̀rí. àgbáyé kejì dábàá mbẹ́ wọ́n ní pé súnà ní kéèyàn sálámà ráì tó sì gbayọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta wọ́n fi hàn pé yọ ọlọ́pẹ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu àádìkò múlẹ̀kọ́ yorùbá lẹ́yìn ti gbọ́ ṣé ń wọlé ọ̀bọ ti rẹ̀ ọ̀pẹ́ ọba bẹ́ẹ̀ àádìkò ìyẹn lè máa wò kẹ́ẹ́ dákun kí ló ń tẹ̀lẹ̀ ní àti òde ti jẹ ìgbọ́lára wa ń tẹ̀ ọbẹ̀ kó wí asalaamu aleykum wa rahmatulahi wa barakatu àgbàpẹ́ ṣé kí ń wọlé lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ẹ̀rí bákẹ́lẹ́ tá a bá tún wo hadith tá a kà yìí a tún máa rí bẹ̀fẹ̀ wòjú kò lè ń sọ̀rọ̀ dẹ́dẹ́ ni kéèyàn padà kéèyàn sẹ́rí lẹ́yìn téèyàn bá ti gba yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta téèyàn ò sì gbọ́ kí wọ́n yọ̀ǹda fún yẹn pé wọlé. haadal hadith hadith yìí bákan náà nínú àgbáyé sábà ń bẹ̀ ìtọ́ka wà ń bẹ̀ pé àsọ̀rọ̀ sàábé sọ pé kunna nu'maru bi kadha kunna nu'maru tó wù yẹn ipe wọ́n máa ń pa wá láti nǹkan báyìí ajá sí pé sùnmọ́ rẹ̀ ta ló lọ́ọ́ bá yẹn ọ̀gá lọ́ọ́ bá yẹn ta ló sọ̀rọ̀ sọ́lọ́ lọ́ọ́ bá yẹn ọ̀sẹ̀lá ìyẹn ní kí òjijì ọlọ́run wa máa pa wá láṣẹ pé bẹ́ẹ̀ ni ká ti máa ṣe ṣètò àbágbá yọ̀ǹda o kásálámù ẹlẹ́ẹ̀mẹ́ta ti yọ̀ǹda ti yọ̀ǹda ẹ̀rì bákan náà ẹ wá bí wá gbọ́ ifá bá mi wọ hadith yẹn èyí tó bá ń ṣẹlẹ̀ láwùjọ yín sì bẹ́ẹ̀ tó bá jẹ́ òótọ́ ni sẹ́nu àwọn ọmọ kéékèèké lọ́wọ́ yẹ kí wọ́n ti gbọ́ sí táwọn àgbàlagbà bá lọ jà ń kọ́ àmọ́ òkè ó débẹ̀ ìyẹn ń tún kọ́ àgbàlagbà mi lè má ké ó débẹ̀ àgbàlagbà kí ọba sì fẹ́ tẹ́lí bá fódodo yọ yàrá náà ni pé kí láwọn ò ti ké wọ́n lá máa rí bẹ́ẹ̀ dé àtẹ́sà adé àgbà ipò rẹ̀ tóbi gan tó ti dúró má nẹ́bí sallallahu alaihi wasallam àsáfàkì àlámọ̀rí má lè pamọ́ sí ba tí ó tó wá sẹ́ẹ̀ gbọ́ lọ́sẹ̀ tó fi lé sí wáyé pé kò sáàmì náà máa fi mọ ìgbéraga dùgọ́mùtò nẹ́ẹ̀sì bàtọ̀rọ̀ ọ̀ọ́mùtò náà tí wọ́n lóòótọ́ ni kò ní kò sí ohun tọ́jọ́ mi nígbà ọ̀ọ́mùtò náà èyí ni ọ̀ á sọ bí ọba jẹ ajẹ́bẹ̀ tí ò ní ti yá fáwọn bàbá bàbá kan wọn ó ti máa sọ tipẹ́tipẹ́ bàbá jẹ́ àwọn bàbá yẹn ò kéwú jìnlẹ̀ ńkọ́ ìrọ̀ àgbègbè gbogbo tí ààrẹ tó kí ń lé ayé rẹ̀ ojú rìsálà náà rà rìsálà ìmọ̀ àlèkéyà ọ̀kadìsì kankan òkè kankan wọn lẹ́yìn rìsálà kòkè kẹsìrì bùnú kẹsìrì kòkè kankan àwọn arẹ nìkan nìyí lẹ́yìn tó òkè bùnú kẹsìrì òkè fásitì ọlọpàdéyàn òkè alimusulawul limuniyan òkè alijami lakani alkurtubi òkè aduwawu ibayani lesunkeeti ẹ wá dúró gbogbo tí wà lọ́wọ́ náà ké eléyìí tí ọ̀wá ní ju rìsálà lásán lé sí gbogbo ẹni bẹ́ẹ̀ jájáde sẹ́ ìyẹn gẹ́gẹ́ náà kí ni àwa yóò sì rí fẹ́ wà láyé ẹ̀rí kẹ̀kẹ́ wọ́n lọ. ẹni darí ìkọ̀mọ́ tí wọ́n ń pè ní sahih Bukhari kọ̀mọ́ tí wọ́n ń pè ní sahih Muslim sílẹ̀ sílùmí sí kọ̀mọ́ ìbùnà ọjà tó kọ̀mọ́ nìsáyè kọ̀mọ́ ọmọ kékeré nù ẹ̀ sílẹ̀ tó wà gbé kì í náà yàrá mujarrad àdìlẹ̀ àdìlẹ̀ mujarrad àrà lásán lọ́wọ́ abẹ ọpọlọ. kí mọ̀sábì náà lásán ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí mọ̀sábì náà ọwọ́ abẹ́ báyìí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ lọ́jà wúru ọba àwọn àwọn àdìsí wọ́n fẹ́ gbẹ́dẹ́ àti màlìkíyà là á màlìkíyà bò níṣẹ́ òsì tí o ní màlìkíyà ti sọ wípé téèyàn bá wẹ òkú kò níye gbèdéke táàtì ti dẹ́kọ̀ pé gbèdéke wà mẹ́ ẹ̀sẹ̀ màlìkíyà rẹ̀ yóò wà tẹ̀ lórí àdìsí tó gbádùn tí wọ́n màlìkíyà ọgbẹ́ tẹ́ láti rí àdìsí tí ó gbádùn bá yẹ kọ̀rọ̀ mi lẹ̀ sórúgbéyà ló lè tòtòrí bẹ́ẹ̀ kí lè yìí kọ́ máa jẹ́ ìsìn ọ̀rọ̀ gbogbo àwọn ẹtí máa ń ṣe pé káwọn ah, àkọ́kọ́ rí mi ó pọ̀ sí kù dáadáa. kódà báwa ṣe ń wò pa kéré ẹlòmíràn tó lè kéré sí wa tí ó rí wọn tó ju bọ̀ yóò rí dáadáa. ẹ tó ti kà á dé kinní báyìí ṣe ìtẹ́tí sọ̀rọ̀ ẹlòmíì gan ẹ máa tún mú àwọn òye wá. àfáàrẹ̀ kan ṣe wá sí ní ọ̀mọ̀fẹ́ńdọ́gbọ́n jí wá sí òun gbọ́ bí ṣe ń sọ wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn àkàwé ọ̀rọ̀ kan wá ó sì ń wọ̀ mí láàyè àti ah wọ́n ní tẹ̀lé kẹ́dọ̀ pa ẹ̀mí ọmọ ogun tó ń wí yìí kà èmi sì ti dọ́gbọ́n tún òbí ti dọ́gbọ́n géèmì rẹ̀ pé ìfẹ́ onífẹ́ kò nínú kìnìún kan ìfẹ́ já ọ̀run dọ̀ pa ọ̀kárì láyé tí wọ́n lè yí lórí gbélé yìí ní ọmọ gbogbo àwọn Yorùbá rẹ̀ yìí tí ọ̀sùn sọ yìí èmi sì dọ́gbọ́n tẹ̀rí mọ́lẹ̀ bíi pé èmi sì ti dọ́gbọ́n mo dọ́gbọ́n kí àyìnbá wàjáda ha wàwà hákúbí ha ìmọ̀ ni yìí ìmọ̀ tí mùsùlùmí wá kí i òwòdò kan máa ṣe kí kélékélé ẹ kọ́pọ̀lọpọ̀ bá àti wàyí lè sìyà ni nẹ́sẹ̀sì ìdòmínà lọ́ọ̀lá máa kẹfì rà à ń gbọ́ lẹ́kṣọ̀ wọn à ń gbọ́ à ń kàtẹ́rà wọn gidi gan-an kúlẹ̀ yóò mi nẹ́sẹ̀sì à ń lé sí ní òbí ara rẹ̀ ah, fáwọn afáyọ̀ wa tó ti kéwù ti ní bá àti ká àtò gbọ́ táwọn èèyàn rẹpẹtẹ dídà láwọn olùmọ̀ tó ti gòkè àtẹ ní ó kéré sí àtẹ ní yọ adi kí àfàfù yẹn máa wà nínú fún wa wá sí à. ẹ̀gbọ́n àwọn yorùbá wọn ni wọn ọba ọmọdé jẹ ìbágbàjẹ kí ni ó ti ń tẹ̀lé ebi ní ọ̀pá agùntẹ́rì ọ̀dẹ ti tẹ̀ nípa fèsì dànẹ́ra yìí. ẹ wà àwọn èèyàn ńlá kan báyìí tí wọ́n fẹ́ máa ya bo àfa àlọ́rin tí wọ́n kàdí lọ sí odidi gúrúùpù nítorí ẹ̀ wọ́n ń pè ní kẹ́nìkà àlùbáyánù aláṣọ máa ti jàbàtà àbíkí lọ́pẹ́ tó títa eléyìí pọ̀ wàláyé wọn lọ wú àwọn kẹkẹ jáde wọlọ yàrá máa fara àtùkù yìí kárí wọlọ ìpèǹpì tẹni yìí mò ń ṣe báwọn náà wọ́n ti rí àwọn tẹ́ra yẹn ìpèǹpì tẹni yìí ti máa wọ òwì kú wí tí ń wí ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ kó gba àwọn kẹ́ni ẹ̀rọ wọ́n sì wà ń ṣètọ́ka gbogbo péjìsì gbogbo ẹ́fíríkì níbi ẹ wá wo síra tí wọ́n ká yọ min kutubin hazara min al-ulama àwọn tí wọ́n àtàwọn olùmọ́lé yẹn gbọ́dọ̀ káwé ẹ̀mọ́ ni ọ̀tọ́ lórí burúkú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àfa lọ nínú gbé ta ní kàfá wọn aráyé ní kí lórí wọn rú o. wọn lọ ẹdín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀dínlẹ́ sẹ́fíìsì ajẹ́ kí àfa kùn bá ti kí ni kó máa wá kà ìwọ́n kò ti dóbi kálá àrùn ìta ṣẹ́dẹ̀ yìí náà ní gbò. ó yẹ pé nínú ayé wa ní ọjọ́ kẹlá sẹ́gẹ̀ ó ní iye wákàtí tó yẹ bá ti kà ní láti gbọ́ àti láti kí àti láti kọ́ ní ó jẹ́ kí àfa kùn wá wá kà ọ alihamudulilayi mi ta dé ìta ah, èyí yòówù náà séyàwó wọn wà ní ká máa sùn wọn à ní kí ọsọ wákàtí rẹ lónìí ṣe wọn àti lónìí dákẹ́ séyàn wọn wí ní àríkọ sọ kẹjì. lóye pé tọ́ba ti pa ní kíní kẹta fẹ́ lọ sí lẹ́kítọ̀ kí a máa á palẹ̀ mọ́ bí ẹni pa àti wí láyé láti sì palẹ̀ mọ́ á sì palẹ̀ mọ́ bí ẹni pa àti wí kò sí wá sígbà kígbà séyàn lè ṣe kìkà òjò tó kátà eléyìí àti báyìí ló di ẹ ká gbé báyìí láti ṣe wá gbọ́ tẹ́lẹ̀ padà tó ní dáhùn sọ yà fẹlẹ yìí fún wa yìí wà á kàkà ìgbọ́n ní ẹ̀rọ ti dúró pé kàlá ó ti tó ọ̀parí náà ni tó níbẹ̀ yẹn á ti kẹ́kọ̀ọ́ mbẹ̀ pé àgbà apá ipò rẹ̀ ga kó tó wá dúró ìmọ̀ àdàbí wọn mọ̀ọ́rù màdé fà àyẹ̀kọ̀ sọlá gbúdọ̀ yẹn pẹ̀lú mọ̀ ike tó bá lè pa lè rìn jáàlù mọ̀ àjà tó àwọn èèyàn kan tó ti ń gbé wọn a máa bá wọn sọ̀rọ̀ bí àwọn ànẹ́bí ọlọ́run tọ́wọ́ ẹ̀ polówó tún máa wà lẹ́yìn mi ni wọ́n mọ̀ òrùn ní ọ̀la jẹ́ ẹni tá a wá wí náà àsọ̀rọ̀ èsì ìbánu ti pamọ́ sí wọn. bẹ́ẹ̀ lọ́yẹ ká yọ̀ da àásàlámù àgbẹ̀pẹ̀ ti wọlé lẹ́ẹ̀mẹ́ta ó dẹ̀ pamọ́ sí wọn. torí bẹ́ẹ̀ gbogbo àtàwọn máa bẹ kí ló ní ìwà náà sì kẹ́ dírú wa yóò ní díye tí ní díye wa tó wọ́n ti kú ẹnu nǹkan bá ní borí sí wọn àwọn ọmọ ẹlẹ́wọ̀n a ah, ṣe àdámọ̀ ọkùnrin ogun kí ni wò sí mẹ́sì láàdínlá àlè. ọlọ́ọ̀ni ìkànnì ìpàdé wa ń lọ àwọn àfáwà tí wọ́n máa ń lù wá lùkulù ńgbà yẹn náà àpàdé àlàgége ń jọ̀bẹ̀. a wọ́n lù wá o lọ́n lọ́kẹ̀ kádàrà pé tòun bí ta fẹ́ dé yìí náà ni tó tó ní ẹ̀ náà ṣàkóso ikú ńgbà ni àjẹburúkú yà ìbẹ́yìn òjì àwọn ẹ̀sìn ṣe fíìmù ẹ̀sìn kẹ́kẹ́ ẹ̀sìn kéwúrẹ́ ìyàtà ìyàtàrà wọ́n bá pàdé wáyé ọ̀sán ní ìwọ lọ sí ẹ̀kọ́ ọdún kan bébè àti ìgbà ìgbà tó bẹ̀rẹ̀ yìí lọ kọ́ sí àwọn Pakistan àwọn kìnnì ẹ̀fà àtòkò sókè tí àdáwọ̀ ọ̀hẹ́ hà ní ẹ̀hà ẹgbẹ́ ọ̀rọ̀ tiẹ̀ wo bí sí kéwù tiẹ̀ bá lọ. ṣé mo bẹ́ẹ̀ wọn ti wọn mọ́ṣáláṣí lọ́dọ̀ ẹ bóun ni mùsùlùmí olè wa takora olóríire lọ́jẹ̀ olóríire ni ẹ̀sìn ọba ti gbàjẹ́ bàbá wọn ẹsẹ kálukú yóò kẹ mọrọ tó wù yóò kí ibọ báyìí àwọn èèyàn máa wò rẹ mi fàákà padà rí pé kò tiẹ̀ sọ̀rọ̀ lóhùn kẹkẹ mọta ń tẹ ọ̀rọ̀ àwọn èèyàn là ń lò ẹ̀sìn wa ní ọba àti tàwọn tí ń bàtẹ wọn àbí ọ̀rọ̀ ọlọ́run wo lẹ lè sáré tọ́ka sí ẹ̀rí kó fi ẹ̀sìn kẹfà aláàfin fẹ́ má wọn rẹ má sùn wọn lódodo mo rò bẹ́ẹ̀ ti ẹni tó tún bẹ́ẹ̀ kọ́ yín pé ìyẹn kọ́ òkun díẹ̀ kà tó yẹn gẹ́ náà yìí kọ́ làlẹ́ wọ́n tún mú kẹ́ lórí jẹ̀ ibi ọwọ́ àpàtì ìdìbò kìíní yẹn irun tí wọlé wàá padà sọ̀rọ̀ ọ̀dẹ̀ sí ní téèkì náà. òun lọ́lọ́run ló ń sábà bí tẹ́sí fi mọ́ wàá ìlà kódà àákẹ́bà pè ní islam ni kò ní sí islam kẹ́kẹ́ bẹ̀ mọ́ pẹ̀lú oríire ní kọ́ pé ọ sọ̀rọ̀ ó dẹ̀ ráwọ̀ yẹn tí wọ́n bá sọ ní lórí pé agbègbè tó wù yìí o bíbà yẹ wẹfẹ yẹ wẹfẹ yẹ wẹfẹ yìí ẹni tó tún sọ yẹn náà tóun náà bá tún fẹ́ sìn àtúrà àwọn tó tún pa kéèsì pé ẹ kú àkéèsì tẹ ẹ fi ń pa ẹni yẹn o ṣùgbọ́n ẹgbẹ́ bíbà yìí náà ẹ tó fi mú nǹkan kan mọ́ ọ ẹ̀yẹ́kẹ́ fi tó yẹn ìlọ́lọ́run ti ń sàfọ̀mọ́ fún ẹ ẹ̀rí so nípa bẹ́ẹ̀ káwá gbọ́ pé sáadé àgbàlagbà ewu bí wọ́n ti tó yìí àti nǹkan kan ó pọ́ nínú àlámọ̀ rẹ̀ ti sàlọ̀ sọlọ́lọ́ àìsàlá wọ́n wá ti pẹ́ ti tó kéré sí wọn kẹ́ ní oṣù àmọ́ òun ní oṣù àgbẹ̀ sọ pé ah bàbá ẹ̀yin ọ̀gbọ́n ni àbí àní bẹ́ẹ̀ ni ah mo mọ̀ òun ni ó pọ́n sí ibùdó tọ́ ọjà mi àwa ti lọ ọjà ń tiwa ẹ̀rì ẹ̀rì pé mo ti sáré sọlé ilẹ̀ ìpè apá kan àwọn mi ò máa sọ pé wọ́n mọ̀ rò kàn fẹ́ gba èrò tó wá látọ̀dọ̀ ẹnìkan ọ̀làlàáfíà hmm, hmm, bẹ́ẹ̀ ọ̀làlàáfíà bẹ́ẹ̀ ọ̀ wọ́n nítorí àwọn ìgbà wà mí bẹ̀ ṣé wọ́n mọ̀ rò sọ fún Abu Musa yìí pé torí ń mọ wíyì kìí ṣe pé ǹgbà ó gbọ́ pé wọ́n nìkan ló mú wá ṣùgbọ́n mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ mo fẹ́ kó rinlẹ̀ dáadáa lásán ẹ̀rí pé mi máa ń sọ ẹ̀rí tá a bá ti gbé kinní kan jáde nínú nǹkan tá a kà tá a lò táwọn aláàfẹ́yìn bá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri mo sọ pé àdúrà gbà nítorí pé tọ́lọ́run bá fẹ́ tẹ ọ lákẹ́ká yóò wá mú yóò wá gbé sáfún ẹlẹ́gẹ̀ òun ni máa fọrin rẹ̀ káàkiri wọ́n máa pariwo inú tèmi wọ́n wá dùn pé ọlọ́wọ́n máa ṣe o ọ̀rọ̀ máa ní súnà yóò bá máa wà ọkàn rí wọ́n máa pè ọlọ́tún lọ́sì tí wọ́n máa hó tí wọ́n máa pariwo ẹ̀ ohun ẹ̀rí pé kò ní mọ lórí ìṣàfà ọmọ òdì náà ẹlòmíì náà lè tún wà láàrin yẹn táwọn ní òdìgí ni tí wọn gbọ́ rí táwọn ní òdìgbọ́ ẹgbẹ́ ẹ má banújẹ́ ìgbà tí ìgbà yóò tẹ bá padà di dáríyà abẹ́ di olùpẹ̀pẹ̀ má banújẹ́ ẹ nìkan wọn á padà gbé a ah, ẹ ṣùgbọ́n ohun tó wí lókùnrin àkọ́kẹ́ tẹ̀ ẹ̀ ti kọ́kọ́ balẹ̀ fẹ́ rí ìwọ sọ díẹ̀ sọrí sábàbí dáadáa ọlọ́run lò wọ́n kí ni sábàbí yẹn òun ni pé ọlọ́run fẹ́ lò wọ́n sábàbí ti tẹ́nu rẹ̀ òdì tẹ́sẹ̀ rẹ̀ òdì kó ti bá wọn máa ṣe wàhálà yẹn káàkiri àbóòtí kẹ́sì yóò lọ àdúgbò yìí fún wa ní ìwádìí ọ̀rẹ́ wa ọba tún dára kan báyìí ẹ̀ fún ọmọ tó tún wíkì náà eléyìí ló tún bọ́ tẹ́lẹ̀ ìyẹn gbọ́ nígbà ọbẹ̀ àtakò ìyẹn kẹ́ padà tún máa wádìí ọdún àwọn ah, àmọ̀ pẹ́sìn ni bẹ́ẹ̀ ni ẹ ti ń gbé kalẹ̀ ní òdò tó ń tẹ̀ káńtì ẹ̀ nìyẹn. sọ bá àníyàn ṣe rí nìyẹn ẹnu ọ̀nà àbáwọlé ni ìdá tó wọlé sí òní báàbò ìdánù lè ṣe mọ́sálámù sálámọ̀ ọ̀tọ̀ ìgbàyọ̀ǹda ọ̀tọ̀ èdè wọn wàá tètè kí wọn ni mo ti ṣe méjèèjì abẹ́dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yà hadith tó wà lábẹ́rẹ̀ wọ́n ni haddathana bayan. haddathana bayan عن ابي هريره رضي الله عنه في من قبل ان يصلي قال لا لا يؤذن له حتى يبدأ بالسلام هذه قال حدثنا بيان بيان صفوة قوي حديثي فأني يزيد صفوة عبد الملك بن أبي سليمان قال أبو عطاء لقد أبي هريرة nípa ẹni tó ti pé ń gbà ẹni tí ń gbà yọ̀ǹda kótódìbò ti kí ni o kótódìbò sálámọ̀ ìsálámọ̀ ni wọ́n sọ pé ṣe wọlé wọ́n sọ pé asálámọ̀ alẹ́kùn ẹ̀rí ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àbúrò rẹ̀ rọ̀ o ní láyọ̀ òzànú lẹ́kùn irúfẹ́ ni àgbọ̀dọ̀ yọ̀ǹda fún pé wọlé o hàtà ayẹ́dẹ̀dà á ìsàlám tí a fi chíńjì ẹ̀ yóò sọ pé asalaamu alaykum àádìkùn tí ó fi sọ́ níbẹ̀ ẹ̀rí àwọn hadithi méjèèjì jọra wọn wọn ni hadathana ibrahim bin musa. hadathana ibrahim bin musa قال أخبرني هشام عن أبي جريج أخبرهم قال سمعت أبا هريرة رضي الله عنه يقول إذا جعل ولم يقل السلام عليكم فقل لا حتى يأتي بالمفتاح السلام. يعني حديث هنا حدثنا إبراهيم بن موسى ibrahim bin musa hadakala wọn ní iṣẹ àmúsọpẹ ibùn jurayj wọn fáwọn tó rò pé mọgbẹ àtọ àtọ ọyọ ọmọ kéwu àbíkúrẹrọ ni ó ní mọgbẹ àbúkúrẹrọ nígbà wípé ìdá dáhà wàlámù yẹkọlẹ sàlámù aleikum tọ́ba wọlé tí ọ̀sọ́ pé asàlámù aleikum fàbúlẹ̀ ìyẹn ní ká bá gbé kó ń wọlé tí o ti asàlámù aleikum ẹ sọ fún pé kò ṣeé ṣe hàtàyà tìyàbí mi sá jáfi mú kọ́kọ́rọ́ wa kí ni kọ́kọ́rọ́ yẹn o wọn náà ní sálámù ẹ adìsí méjèèjì nínú àgbáyé tá a bá ń bẹ wọn ní kéésì sálámù yìí mọ̀ṣẹ̀rọ̀ ọ̀rùn lè dókòólì ṣàìrè ń gbé yòó ohun tó bá ṣẹ̀rí àwọn tí yẹn bá fẹ́ wọ gbogbo onúlé láì ní fi àtọ̀ sí ilé kan sí ilé kan nítorí pé sálámù yẹn pé kí àwọn ẹni tó wà ń bẹ ńlá kò nínú àdínkù àti pé kéèké àti ìbùkún kọjá tiwọn àti àlétí lórí dáadáa nítorí pé sálámọ̀ yẹn ọwọ́ àánú alikẹ́lmi tọ́jú yẹn bẹ ọ̀rọ̀ tó mọ́ èyí tá a nífẹ̀ẹ́ sí lọ́dọ̀ ọlọ́ bóyá ikú tó wà ń bẹ̀ bákan náà irun tínú èèyàn máa máa dùn sí tàbá fi kíyàn kódà àwọn kèfèrí náà nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ yóò máa sọ ẹnu ẹni tọ́ba ní wàhálà èkó báyọ̀ nǹkan tó yẹ dáadáa fà á ẹ kílẹ̀ kírun sí ní àwọn ọmọ tó wà lẹ́kọ̀ọ́ ẹ wá lẹ̀ ẹ̀gbọ́n mo ẹ̀gbọ́n mo wíbò kí n wí jálẹ̀ náà ni ẹ̀yin náà máa kírun ẹ lọ sí islamu kẹ́ máa kírun sọ́n torí pé inú ìyẹn sábà máa ń dùn sẹ́ni tí ẹ̀ bá ti sálámọ̀ jù kódà bó jẹ́ kẹ́fù àwọn kẹfẹ́ níyẹn kẹ́ àwọn kẹfẹ́ sàlẹ́wà lẹ́kọ̀ọ́ náà ní àbájọ ọgbọ́n ní ọ̀sẹ̀ mi nìyẹn àti ibi ìfúnilára àfẹ́wà mẹ́ẹ̀ èmi náà wá sí ni wọ́n sálámù nígbà yìí ẹ̀rí bákan náà ẹnu ọ̀nà àbáwọlé mi ìdájọ́ wọlé mi ìdá nẹ́tọ̀rọ̀ ìrẹ́rì ìdíní tó kù fa àìnù tọ́ba gbójú wọlé táàsì sí yọ̀ǹda fún gbé wọlé agbọ́pọ̀ tó sọ pé àsàlámù alẹ́kùn gbóhùn gbá yọ̀ǹda àti díìnì ọwọlé bó ti ń gbójú wọlé nìyẹn ìyẹn lè dá omi ojú rẹ nu ẹgbẹ́ yẹn ọkàn ní nǹkan lójú yẹn. ثم يجوب السودان يعني حدثنا أبو اليمان لا حدثنا عبد اليمان قال أخبرنا إسرائيل قال حدثنا أبو الزوال أن عارض عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لو اطلع رجل في بيتك فقذفته بأصوات فقطعت عينه لو كان عليك الدنيا سبحان الله ẹni bí yẹn lọ́wọ́ àánú nígbà tá a fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ jìnnẹ́yà ní jùmọ̀ àjèlò ìpè inú májẹ̀mú dábì gbẹ̀sẹ̀ ìjìyà láàrin ìyàbọ̀ tó ń bá fẹ́ níyà kó tó di pé á wáyé fọwọ́ ìyá gbẹ́ nìyẹn ló ṣokùnfà ọwọ́ ayọjú wò mí lé wọ́n ló ṣokùnfà ní ẹ bá gba aléso lójú àbẹ̀rẹ̀ lè ẹ gba aléso tó mi ojú rẹ̀ tú dànù kò sí nǹkan tó ń dọ̀ náàm náàm. àpẹnisùn díẹ̀ nítorí àkúnmí ọgọ́rùn-ún mélòó lè yàn ọ̀sán fifty náà lè yàn ọ̀pọ̀ rárá. ṣùgbọ́n gbòòdì àìkú ló ṣokùnfà yẹn kálá ó ti gbé nìyẹn kò ní gba náà bì. wọ́n ní hadathana Abul Yaman Abul Yaman ní hadathana ó wí hadith ìbò àwọn ní ṣùáìbù fún adúrò ní Abu Zinad ọlọ́wọ́sọ̀dọ̀ A'raj ọlọ́wọ́sọ̀dọ̀ Abi Hurairah ọlọ́wọ́sọ̀dọ̀ anabi Abu Hurairah ọlọ́wọ́sọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ní law ittala'a rajulun fi baytik tẹ́nìkan bá nẹ́gà wọ́n nulẹ̀ rẹ̀ àhàdọ́gbàwò bìhàsọ́ọ̀tì bí wọ́n ti tẹ̀lé kò kéke nìyẹn ọwọ́ rẹ̀ ti tọ́ dáadáa nìkan yẹn táyà rọ́bà ẹ mọ̀ bọ́wọ́ ẹlòmíì tọ́ lọ́wọ́ kan ọkàn ẹ lóko kéke lójú báyìí kọ̀kọ̀ bá ti àyìnà ru bó ti jómi ojú rẹ̀ bọ́lẹ̀ nìyẹn mọ́ ká ní alẹ́ ìdájú náà ọ̀sẹ̀sẹ̀ kankan lọ́rùn rẹ̀ ọtí gbọ́ ọ̀lẹ́sẹ̀ kankan lọ́rùn bíi tíwù kọ́mọ. tẹ̀rí alimami Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní nípa kéèyàn ní sàn kankan pẹ̀lú bá de tètè wíyàn bẹ́ẹ̀ ló ti yẹ ká lò ṣùgbọ́n Abu Hanifa àwọn àti wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan kéèyàn sàn kankan o nítorí pé wíwò yẹn ọ̀dàbí kéèyàn wọlé ẹni ọba wọlé kéèyàn gbà yọ̀ǹda tí ọgbà yọ̀ǹda tó fi wọlé sáàtì kankan ìbá nífọ̀ lójú ìwà àti tó pẹ́ ńdọ́kẹ̀ yọjú lásán ni kò tí ìwọlé láàfọ̀ lójú yẹ ká fi lẹ́nìyẹn ẹgbẹ́ àdìsí yẹn ike mo fi ń sọ òun náà ni wípé. kásá máa dẹrú ẹ wò lásán ní sọ fún wa yìí pé má máa yọjú wọlé ọlé láì tí ìfọn rí ọ̀dà ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ìmọ̀mù ṣàfihàn ń lọ́rọ́ torí ìdí Abu Hanifa wàhálà àwọn kẹ̀kọ́ra wọn sí ẹ wò báwọn afáàfin máa ṣe ṣé wọ́n kẹ́ lọ dára wọn láàmú tó àdìsí yẹn clear ìròrí kẹjọ ti dànù sí rárá débi pé àwọn àgbẹ̀ ẹ̀jẹ̀ tó bá wọlé lásán ìbéèyàn ní fọ lójú yóò di ajá sí pọ́ yọjú lábẹ́lẹ̀ yóò fojú rẹ̀ wọ́n dà wàhálà làwọn àníkà wàhálà wọn ti àdìsí yóò ní ti kéèyàn ṣe máa ta ọpọlọ sí àbí kéèyàn ò ṣe wàhálà tọ́bí ti lè yọjú kéèyàn ojú omi ojú rẹ̀ dálẹ̀ tọ́ba sì ṣe bẹ́ẹ̀ ó lè yọjú ara ẹ̀ ṣùgbọ́n tọ́ba ṣe bẹ́ẹ̀ kò sí kẹta lọ́rùn ẹ̀ níbi tí wọ́n ti lo ṣẹ̀ríà ṣùgbọ́n bí wọ́n ti lo fi àgbàrá bí yàn bá lẹ́sẹ̀ lẹ́ ọ ibi tẹ́ yàn bára rẹ̀ yàn lágbára ẹ rí hadithi mi tuni wọn haddatha ni hajjaj. حدثنا الحجاج قال حدثنا الحجاج قال حدثنا اسحاق بن عبد الله عن انس قال كان النبي صلى الله عليه وسلم قائما يصلي فاطلع رجل في بيته فأخذ سهر من كنانته كنانته فسدد النهر عنه آري àdúgbò yẹn bí abiri bí ọ̀rọ̀ yìí àti kékeré ti bí àbámadá sunna ọ̀nà hajjáta ni hajjáj hajjáj ó wí hadithi wa ọ̀nà hamad sọ pé ishaq bin bin malik wọ́n lè sọ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé nàìjíríà. àfọwọ́n àná sùn mọ́lì kìlọ́jà lọ sẹ̀lá wọ́n ní sẹ́yìn ráà nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àṣẹlẹ̀ ńkọ́ ìmọ̀ yìí sọ́lẹ̀ wọ́n máa wà nílé lẹ́ni tí ń kírun lọ́wọ́ mẹ́rin kan bó ti rìn jù nìyà ọ̀rìn jù sínú ilé fàákàtà sẹ́hìmẹ́ nìkìnnà nẹ́tì bó ti ṣe kí nìyà ọba mú ọ̀fà kan nìkìnnà nẹ́tì láti inú apó rẹ̀ kò tèmi lórí o kí ló ń lọ yọjú ọ̀sá ti dáadáa náà wá ni ọ lọ́ba fi di ọkẹ́ pé lọ́ba bá ní lọ́ba bá ọ ọkẹ́ fi tí fi tí ojú rẹ̀ ọ máa wò yẹn sẹ́ti dáadáa ó fi tí àárín fi tí ojú rẹ̀ ọ máa wò yẹn. ẹ̀rí wọn ní lọ́ba tó wọ hadith eléyìí àyìntọ́lọ̀ yọjú yẹn tó gba lóko kékeré àbí bí kóró dàbí dùn. أو تسليم السهم إلى الرجل المضطرع في الكنيو في المنزل بدون الإذن àbí kọ́ dẹ̀ mú ọfà kó fi tí ẹ̀ nìyẹn tí òfin ni máa rojú abẹ́ kíní ẹ̀ kíní ọfà yẹn òfin kíní rin ibẹ̀ máa ń fẹ̀ kó fi dìbì òfin ọ̀rá kan yẹn sọ́dà kò fi nílé sinmi kò nílé wọlé láì gbàyọ̀ǹda kò sì nílé máa rẹjú wọlé láì fi gbàyọ̀ǹda. Ah, bákan náà ẹnu ọ̀nà àbáwọlé mi ìdáàtò wọlé sí ọmọ yẹn gbé ó di ọ báyìí bí yẹn bá bí ẹ̀yẹ́ lè gba ènìyàn lógo tó di ẹnzì ìta kínkínní irú èyí kan sọlá ń ṣèlọ fún àtúnlẹ̀ fún ọkọ fẹ́ àwọn pé kọ́mọ́ máa ṣe àgùnyàn òkúta kékeré kọ́mọ́ máa jù mọ́ pé ìmá ń fọ́ ojú ni o òkúta kínkínní ẹ̀yẹ́ jẹ́ báyìí ẹ̀yìn ju àyè ojú lọ́wọ́ ni o tọ́ bí báyìí yọ fọ́ yẹn lójú ni o òkúta kónkóló àbí kí ẹ sì mú kí ni kóró dàbí dùn kí ẹ jù àbí kọ́ tẹ̀sí kí ọ̀fà yóò fi jí ẹni tó fẹ́ rẹ jú wọlé yẹn tó dà kò fi ní lè yọjú wọlé yẹn láì gbà yọ̀ǹda. bákan náà ọ̀nà àbáwọlé mi ìdá sùn wọlé sí ọ̀nà ìbáraẹ̀kọ́ lè ṣe ìdá mìíràn àjèlè náà lọ ẹni ìfẹ́ sọ wípé ìgbà yọ̀ǹda ṣíṣẹ́ dáa ní ká gbà yọ̀ǹda nítorí ká fi má lọ ohun tó yẹ káwò náà ni o. láì rí nítorí ká ni حدثنا عبد الله بن صالح حدثنا عبد الله بن صالح قال حدثنا عبد الله قال حدثني ابو شهاب عن سهل بن اخبره ان رجلا طلع من الدبر بشباب النبي صلى الله عليه وسلم ومع النبي صلى الله عليه وسلم مدرا يحك به راسه فلما رآه النبي صلى الله عليه وسلم قال لو أعلم أنك تنظرني لطعنت بي في عيني. Azọ wípé ìgbà yọ̀ǹda o, mẹ̀lẹ̀ àjẹlẹ̀ náà sọ, kéèyàn fi máa wo oúnjẹ ọ̀yà kó wò ní ìṣẹ̀lẹ̀ àfẹ́lẹ́ ká ìgbà yọ̀ǹda. Ìbílẹ̀ yẹn lè yẹ wá, gbówó èèyàn lọ́sọ mọ́ra, tí wọ́n lè yẹn lọ́jù, àlọ́kọ́ ni wọ́n lọ́sọ wọn gbára, èyí sì dín nìkan, àtọ́wọ́ yẹn lè dá nílé rẹ̀ nígbà tí ò ti ṣe àárọ̀ wọ́n ní hadathana abdullahi ibn salih abdullahi ibn salih wí hadithi wọ́n ní alayhi yẹn náà sọ fún wọn ní ibn shihab wọ́n sọ fún mi pé sahel ibn sa'ad ó fún wọn ní rògbé arákùnrin kan màlẹ́ ìtọ́lá min juhrin min baabi nabi ibi àlàfo kékeré kan ẹnu ọ̀nà ẹlẹ́kùn anabi sallallahu alaihi wasallam ẹnìkan ń dọ́gbọ́n yọjú mẹ́ mama anabi yìí mi dira sallallahu alaihi wasallam òjijì ọlọ́run sì ní mídìrọ̀ mídìrọ̀ a lè pè é ní bíi wọn ta lè pè é bíi kóòmù ṣùgbọ́n láti fi irin wọn ti ṣe àbí pákó wọn dàbí eyín kóòmù alùpùpùsálà wọn ní wọn máa lò láti ṣe mọ̀ pé wọn máa ń tutù lọ tí wọn sì máa kó báyìí tí wọn máa fi òní kẹwọn ní eh, níbi àwòrí o lóye pé wọn pọ̀ dáadáa òun yẹn pọ̀ tó ti dálẹ̀ ẹ̀rí ọ̀nà yàtúkù bíi ìyẹn àṣà kíní tá a sọ pé dàbí irin yẹn fóòmù tó dàbí irin àbí pákó yẹn láti sọlá fi ń òfin yà wọn. sọlámàrà ábùn nàbì nígbà tá nàbì sọlọ lọ àṣàlá wa rí àwọn àgbà yìí fi lọ́kà àìlẹ́mọ̀ ànàkà ni tọ́wọ́ yìí pé mo sì mọ̀ fóun wò mí nígbà tí ń jarun láti gbà ni làtọ̀ à ń tún bí hi fi àìní ìgbà ti fi kíní ìbọ̀ lójú ìgbà ti fi gbọ́n lójú ṣùgbọ́n ti a tètè rí ọ pé òun wò mí nínú ẹgbàá wa mi wọn là níbi sọlọ lọ sọlá sọ wípé ìnáma jọ ìlẹ ìdínú ìrìn àti ìdínú ìyọ̀ǹda wọn ni ká máa gbà yọ̀ǹda ìdí nítorí kí ẹ̀yin máa lọ rẹjú wò yẹn nù lé òun ni yọ̀ǹda wà ẹ̀rí ìyẹn ni pé wọ́n ṣe lò ká máa gbà yọ̀ǹda yẹn wọ́n sì pàṣẹ rẹ̀ kí ẹ̀yin máa lọ wò sárọ̀ ọ̀hún wọn tí ọlẹ́tọ̀ sí kéèyàn wò bóyá obìnrin tọ́jà jèjì sí yẹn àbọ́kùnrin gan tẹ́wọ̀n ọkọ́kùnrin àtọkùnrin kan gbọ́dọ̀ wò fún ara wọn. àbọ́kùn àtìyàwó tí wọ́n jọ wà ní yàrá tí wọ́n ní ọlọ́rin ọjọ́ jú wọn ni ṣe bọ́kùn àtìyàwó tí wọ́n jọ fẹ́ra wọn pẹ̀lú àdá yìí. sọ wọn obìnrin ká gbà yọ̀ǹda nìyẹn. táwọn ìta bá wọ hadith yẹn nínú àgbáyé tá bá ń bẹ̀ wọ́n ni pé atọ́sẹ̀tọ̀ ẹni tó bá yọjú wò yẹn ìyẹn lè lẹ ní nǹkan tó fúyẹ́ tójú bá kẹ́kọ̀ọ́ lójijì ní abẹ́ ti kẹ kó ṣe pé ohun tó fúyẹ́ téèyàn fi lẹ ọ̀rọ̀ bó ṣe àti wípé wọ́n sì fẹ́ ká máa lékin náà ká máa yarun kéèyàn ti lò kóòmù fún kéèyàn máa fẹ́ yarun àwọn pé sáré bí lò sọlọ́lọ́ àtàlà àtàlè lò bí kóòmù kò fi yarun. هذه حديث يمين ذاته قال أبيه هنا حدثنا محمد بن سلام حدثنا محمد بن سلام قال أخبرنا البزاري عن حميد عن أنس قال اطلع رجل من خلل في أجر النبي صلى الله عليه وسلم فسجد رسول فسجد رسول الله صلى الله عليه وسلم في مسقط فأخرج رجل رأسه. آه wọ́n ní alẹ́ muhammadu salam hadasa nabi hadithi wọ́n ní alfazari yẹn náà fún wa ní wọ́n lọ́wọ́ alásọ̀dọ̀ humaydi humaydi náà sọ fún alásọ̀dọ̀ anas malik rọ̀jì aláwọ̀ tàlán ẹ̀jẹ̀ anas ń sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ nulẹ̀ rọ̀jì aláwọ̀ tàlán ó ní ọkùnrin kama nìyí ọmọ anẹ̀gà ni ọyọ mini xalalin fi ojúrọ̀tì nàbí níbi ẹ̀mọ ọyẹ ní bọ̀ yìí àwọn ẹlẹ́kùn tútù tí wọ́n tẹ̀ sí ní ó ti kí ni ó asúragi bí àlàfo ti máa hẹ̀ nìyẹn níbi àlàfo tọrọ ayọ yẹn lẹ́nu yẹn ti yọjú wọn ni kò sàdájà rasulullahi sallallahu alaihi wasallam bi misqafi ẹ fa akhraja ar-rajulu ra'sa wọn sọ sálá ni mú kẹne ẹ misqafi yẹn wọn lọ pàdé irin ọfà yẹn wọn ni bá gùn tó ti pé kó sì ní ó gùn ìyẹn ni yí pé gígùn rẹ̀ lárí àárín búrẹ́dì rẹ̀ kílẹ̀ tó tẹ̀lé tó gùn pápátá tí wọn ọjọ́ dọ́gba ẹ ẹ ẹ sọ irú ẹ̀ lànà sọ̀sọ́lá ń lò ọwọ́ àbí tì báyìí fa àkàràjà rọ́jòló ràṣà bẹ́ẹ̀ ni ẹ ti yọ orí rẹ̀ jáde gbàdó ti fi rìn yẹn jù. wọ́n ń sábà wọ àdìsí àmà àrí tọ́ka yìí pé àtàtọ̀ lọ ìmọ̀ ní lọ́wọ́ yìí ìmọ̀ ànẹ̀gà sílẹ̀ ẹlòmíì iṣẹ́ ẹ̀kú ni ìṣèlú tó burú ni torí ìṣesí yẹn bí ànábì nínú sí arákùnrin yẹn ló ṣe mú kínní irin ọkọ̀ yẹn ló fi dí bí àlàfo tó ti ń yọjú wò yẹn hadithi mi tún ni ìyẹn sọ wípé ìdá sálámà rọjòló àlà rọjòlé ìbá ìdìhì téèyàn bá sálámà sí yàn nílé rẹ̀ ńkọ́ wọn ni hadathana abdullahi ibn salih. حدثني عبد الله بن صالح قال حدثني الليث عن خالد بن يزيد عن سعد بن أبي هلال عن مروان بن عثمان عن عبيد بن حنين أخبره عن أبي موسى قال استأذنت على عمر فلم ولم يؤذن لي ثلاثة فأدبرت فأرسل إلي فقال يا عبد الله اشتد عليك أن تحتجز على بابي علم علم علم أن الناس كذلك يسترد عليهم أن يحتبسوا على بابك فقلت بل استأذنت عليك ثلاثة فلم يؤذن لي فرجعت وكنا نؤمر بذلك بذلك فقال مما سمعت هذا فقلت سمعت سمعته من النبي صلى الله عليه وسلم فقال أسمعت من النبي صلى الله عليه وسلم قال لم نسمع لئن لم تحسني على هذا ببينة لأرجعنك نكالا آه، حدث عن عبد الله بن صالح عبد الله بن صالح وجه حديث تاتي كتله هو حديث الفوني الليل ينا سوف قال قد خالد بن يزيد ينا قال قد سعيد بن أبي هلال لقد مروان بن عثمان وان عبيد بن عمير وفن رفع رأيه لقد أبي موسى الأشعري رضي الله تعالى عنه قل من بيان عمر رضي الله تعالى عنه kọ̀ wá yọ̀ǹda fún mi ẹ̀mẹ́ta mo sì gba yọ̀ǹda yẹn fáàdì bá rútu wọn bá yẹ yìn padà ọba rẹ ní sinmi wọn wá ní mo pẹ̀lú Abdullahi ṣẹ́tà àlejò àjọ àtẹ́bìtà àlàbàbí ha ó ṣòro fún ọkọ̀ ojú lẹ́nu ọ̀nà mi ní àgbò ayẹri afa wa Abu Musa ọwọ́ sọ fún mọ́rù pé bẹ́ẹ̀ lọ́ọ́ mọ̀ ìrẹ̀wọ́ mọ́rù pé àwọn èèyàn ó ṣòro fún ọjọ́ gbogbo wọn tó lẹ́nu ọ̀nà rẹ̀ ń tòótọ́ àti wípé mi nìyí mo ti gbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta mi ì sì gbúrò kan yọ̀ǹda fún mi ló jẹun padà wọ́n ní ọmọ òrùwà sọ pé mi máa sẹ́mi àìsàn áádá irú ohun tó lò yìí kéwù tó lò yìí ń bọ́ ló ti gbọ́ ọ. Abu Musa ni mo wá dáhùn pé bẹ́ẹ̀ ni sẹ́mi àìsàn òhun mi nànà bẹ́ẹ̀ yìí sallallahu alayhi wa sallam mo gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam faqal wọ́n ní ọmọ òrùwà sọ fún pé àsàmì àìsàn mi nànà ẹgbẹ́ tí wọn lè gbọ́ kẹ̀kẹ́ lẹ́nu ànẹ́bí mọ́lám nẹ́sìmá táwọn ọ̀gbọ́n. làyín lam tààtì ní àlàhádà bíbá yìí ná tó o bá fún mi ní ẹ̀rí lórí ohun tó ń sọ fún yìí la àjà àlànàkànàkà la màá wá di àjẹ fún ẹ. فخرجت وأتيت نفر من الأنصار يوسف بمصر فسألتهم فقالوا أو يشك في هذا أحد أو يشك في هذا أحد فخطبتهم وقال عمر فقالوا لا يكون معك إلا أصبرنا فقام مع معي أبو سعيد الخدري أو أبو مسعود مسعود إلى عمر فقال خرجنا مع النبي صلى الله عليه وسلم وهو يريد سعد بن عبادة حتى أتاه فسلم فلم يؤذن له ثم ظلم الثانية ثم ثالثة فلم يؤذن له فقال مدين ما علينا ثم رجع فأدركه قضينا ما علينا قضينا ما علينا ثم رجع فأدركه سعد فقال يا رسول الله والذي بعثك بالحق ما سلم ما سلمت من مرة إلا وأنا أسمع ما سلمت من مرة إلا وأنا أسمع آه، ما سلمت من مرة إلا وأنا أسمع عرضت عليك ولكن أحببت أحببت من أن تكثر من السلام على على علي وعلى آل بيتي فقال أبو موسى والله إن كنت لأمين على حديث رسول الله صلى الله عليه وسلم فقال أجل ولكن أجل أجل نعم أجل ولكن أحببت أن أنا أريد أن أمر وأصيب tọ́wọ́ bá fún mi ní ẹ̀rí ẹ má sọ fáwọn afáwọn akẹ́ pààrà ẹ rí i pé wọ́n fẹ́ mú àdìsí yẹn wá fún wa lọ́bọ̀rọ̀ akádìsí àtisẹ́lẹ̀ tó gùn ni wọ́n á fẹ́ kí ìdílé bí ọkùnrin àmì báyìí. ọmọ òru wa ní ìgbà yọ̀ǹda ẹlẹ́ẹ̀mẹ́ta tó sẹ́rí nítorí ẹ̀ nígbà tí ń yọ̀ǹda yẹn tó o bá fún mi lẹ́rìí màá wá ìdí àjẹkẹ́ fún ẹ. ẹ̀rí Abu Musa ni wọ́n wá jáde tí mo fi dọ́dọ̀ àwọn ẹnìkan nínú àwọn ansọ́ tí wọ́n jókòó sí mọ́sálásí mo wá bi wọ́n léèrè wípé ẹ wá gbọ́ ohun tí wọ́n rò wí ni mo gbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta kọ́ yọ̀ǹda fún mi ọba fẹ́ rí ọba ní ń fìdí ẹ̀ ọ báwo gbogbo ọdẹ panupọ̀ ni àwọn ẹ̀yẹ fi da irú ọ̀rọ̀ yìí sẹ́nìkẹ́ lè ṣe lórí fún wọn ní ohun tó sọ ni. ní ọ̀dà wọ́n ní báàbò Abu Sa'id al-Khudri bó ṣe pẹ̀lú mi nìyẹn tàbí Abu Musa àbí Abu Mas'ud ọ̀kọ̀dà nígbà wọn ló dìde ń jẹ́ ẹ̀ ọba lọ sọ́dọ̀ ọ̀rìnà ọkọ̀ ìyẹn bá ti áfíríkà balẹ̀ ń jẹ́ ibi àbọ̀rọ̀ máa sọ pé ọ̀sẹ̀lẹ̀ ń hmm, kábàbí ń sókè bí tẹ̀sẹ̀ rí gangan ni a máa jáde pẹ̀lú ànábì ń jọkàn ní sallallahu alaihi wasallam ó sì lọ sọ́dọ̀ sáàdùbọ̀n ọ̀bẹ́ẹ̀dá tó fi dọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ lára ọ̀sálámọ̀ bọ̀làmù yóò dáná lá lákọ̀ọ́kọ́ nìyà wọn ò yọ̀ǹda fáńdẹ́bì kẹ́ wọlé àtàwátàwà pẹ̀lú ẹ̀. mùsùlùmí sàníyàtà ọba tó sálámù lẹ́ẹ̀kejì wọn ò fi yọ̀ǹda fáńdẹ́bì kẹ́ wọlé àtàwátàwà pẹ̀lú ẹ̀. mùsùlùmí ọba tó sálámù lẹ́ẹ̀kẹta wọn ò bá tó yọ̀ǹda àtàwátàwà pẹ̀lú ẹ̀. ẹni pé ìtàn ti wá kí ìdílé báyìí. wọ́n ní wọ́n kọ́ọ̀tọ̀ iná mọ́ alẹ́ iná. ìwọ̀n kan wà lọ́rùn tiwa àwa ti pè báyìí mọ̀ ọlọ́jà ẹ̀rí pé ọkẹ́ tó adéèdè padà balẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ gbígbà yọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta yóò ayé nsìn kéde pé ọ̀pá alátẹ̀já fi hàn ìtẹ́ rẹ̀ gẹ́gẹ́ ni òjijì ọlọ́run ní kọ́ọ̀tọ̀ iná mọ́ alẹ́ iná àwa ti pé ìwọ̀ sí ń bẹ lọ́rùn wa báyìí mọ̀ ọlọ́jà bá nẹ́bí ti sẹ́rí àwọn àníyàn arọ́sù làlà ilé òjíṣẹ́ ọlọ́run wọn lẹ́ni bàásàkà bilhaq mọ bẹ ní tó gbé ọ dìde pẹ̀lú òtítọ́ tó gbòdó tó gbé ọ dìde búra ọfíìsì allah mọ sàlẹ̀mtàmí mọ̀rọ̀ ilà wà á ní asmá kò sí ìtọ́ sánú sálámù mẹ́tẹ̀ẹ̀ta sí nǹkan mẹ́ẹ̀ káwọ́rọ̀ mi sọ wà á rò dùn àlẹ́ yìí ní sì ń dáhùn kẹ́lẹ́kẹ́lẹ́ ṣùgbọ́n ohun tí òjò gbọ́hùn mi dákẹ́ walakin ahbab ó wù mí mo nífẹ̀ẹ́ sí àǹtókìsẹ̀rọ̀ mi ní sàlámì alájà mo fẹ́ kọ́ ọ̀rọ̀ ojú sálámọ̀ fún mi ni àdúrà ní sẹ́nu àrẹ́ ti jáde kọ́pọ̀ ní ìtọ́kẹ̀ kó bomi èmi o àti gbogbo ará ilé mi kó èso mo gbàdúrà lẹ́nu ànẹ́bì a máa ń fa ayà kẹsẹ̀ rí ṣùgbọ́n ọ̀rọ̀ àfọ́lẹ́ ànẹ́bì ni ìyẹn láti jà lọ́dọ̀ àròsọ kàdùn àyíbá ẹ̀dínkù bá àdọ̀ ìgbẹ́ má làákọ̀ má ànẹ́bì lórí ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà àdúrà ọjà àdúrà ẹnikẹ́ni àfi ńgbà tí ọ̀ káàkiri àtọ́njẹ ló bẹbẹ lọ́wọ́ fi mí sínú àwọn seventy thousand tí wọ́n á lò náà láì ní sínú sẹ́wọ̀n tí wọ́n dẹ ní díà ojú ọlọ́run ni mo ti bẹ lọ́wọ́ rẹ dì báyìí ọlọ́run sì ti gbà ọ̀dọ̀ ọdí wa nínú wọn wà yí o ẹ̀rí fàdúrà nẹ́bí àtàlà ọ̀yàtọ̀ àdúrà ni mo rò ti bẹ́ẹ̀ ń sìn tó ọmọ tí wáyé àwọn sọ̀hábà gbé yẹn gbé à owó ẹ̀yọ̀ kẹ́kẹ́ lábẹ́ wọ́n ní kò séyìí ti gbọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́ ọ̀pọ̀ níbi máa ṣe sálámà yẹn sí mi àtàwọn ará ilé mi ni ọ̀kọ́ ọ̀la Abu Musa Abu Musa ni wallahi in la amina ala hadithi rasulillahi sallallahu alayhi wa sallam ẹ̀fẹ̀ káàtì ẹ̀ ní èmi o ah, bẹ́ẹ̀ni ti wáyé o mọ̀ ọ́n máa ń jẹ́ni tí ó sọ àdéhùn sànẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n ní mọ̀rọ̀ wá sọ yìí pé ajayi ọ̀sán nítòótọ́ ọ̀sán wọ̀láàkì ní ìsàdé ilé sọ pé òbí díẹ̀ múlẹ̀ bẹ́yẹn àbábùtú ani àstẹ́s ani kí ni ọ ani àstẹ́s bíta mo fẹ́ kó fi orin ilẹ̀ lásán ni òṣìrọ́nù ọ̀dọ̀ rárá bí dúró fọmọ ọjọ́ ti lọ ẹ ká ṣe bèrè. الأول الثاني الثالث وعليكم السلام ورحمة الله وبركاته kò pé dandan ṣùgbọ́n dáa kéèyàn fara kalẹ̀ kéèyàn bá ti mú yẹn wọlé kéèyàn ti tẹ̀sílímù ni kí wọ́n fi lè mọ̀ kódà àwọn ọdẹ ti bẹ́ẹ̀ lómi ni kí wọ́n lọ rọ́ọ̀lù kiri kí wọ́n ti lè tù. wọ́n máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa lọ́sí ká ṣe ń jẹ gidi gan ó léwu gan ni o òun lè ti wáyé lóbi kọ́lọ́mù máa jó wọn rí àdánwò ẹnìkan wá wọlé báwọn odidi ẹni tó lo ìjáàbò àdínì obìnrin olóríire bọ́ọ̀lù ẹni ibi kí wọ́n ti àjà wọlé wá báwọn sọ kájé tí wọ́n mọ̀ yípa àlàfẹ́ wọlé pẹ̀lú kéèyàn ti tẹ̀sílẹ̀mù ẹ̀rí kéèyàn ti tẹ̀sílẹ̀mù kéèyàn jẹ́ kí wọ́n mọ̀ fún wíyàn ni kéèyàn wá fẹ́ wọlé báyìí tó àgàgà tí yẹn bá mú yẹn lẹ́yìn tó sì pé yẹn ti máa ń lálẹ́ yẹn lè mú ọ wọlé tó sì gbẹ́yìn ọdún òbí ìyàwó mi náà ni kí yẹn ká wọlé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ọkọ̀ ìyàwó sábà máa ń ṣe bẹ́ẹ̀ tó ká yí padà. Thank you.

àwọn yóò sì mọ̀ pé lóòótọ́ ni káàkiri àrẹ̀kẹ́ sọ̀rọ̀ wọ́n kàdà lé lọ́rùn padà tọmọ òkú pé ọ̀mí sọ ọ̀mí mélòó lọ́ba tọba tó fáì fàbí tó sì mẹ́ kọ́lá wọn bá ti jẹ́ ẹ̀mẹ́ta gé ọdún tó kẹ ẹ̀kẹ́ni ẹ̀kejì ẹ̀kẹta ẹni tí ò síríọ̀sì ni máa ń pè lápò ìfúnpé náà ti ṣẹlẹ̀ ẹbú ọ̀sẹ̀lẹ̀ kí ló fẹ́ máa darẹ̀ láàmú bí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ìsókè wo ni pírọ́blẹ́mù ẹ̀ máa bàbá tirẹ̀ ní ẹlẹ́ni jẹ́ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ó ti tó bẹ́ẹ̀ ẹgbẹ́ gbàdó padà kẹ́ ìdúró wọ ọ̀kadà dé lọ́rùn ìyẹn gbọ́dọ̀ wọlé o aláburú o ó ní lọ́ọ̀dì o pé ìpín yẹn kẹlẹ̀ kúmẹ́ yà sọ mọ́ yẹn kò ní sẹ́wọ́n àgbàdo mọ́ lọ́kàn àríkèrèkè wọn pa òfin rẹ sọra gan o náà. ẹ káàárọ̀ náà ẹ káàkiri o ẹ lẹ́ onílé o ọ̀jù bẹ́ẹ̀ lọ. ìyá wọlé ráwọn náà lè wá òògùn ní ọ̀nà òògùn wọn. náà. náà. ẹ tí wọn yìí gbà táwọn ẹnu ló yẹ kẹ lò kátó padà bẹ àwọn sọ pé àwọn ń pè pé bóyá ń gbà wọn lẹnu ẹ bóyá wọn ò rí lẹ̀kùn kẹ á ah, débi lẹ̀kùn kíkàn ni o torí lẹ̀kùn náà tún lẹkọọ Ọlọ́run fẹmi wálẹ inshallah lórí ẹsìn rẹ tó kì í ti pọ gbà ò ní ju gbogbo sí ní kàn ní kò àti báyìí lẹsìn máa gbà síbẹ̀ lẹ́yìn tí wọ́n ń kẹ́ àbí èyí kẹ́nẹ́ bá <laughs> <laughs> ọba ti sọ́láwọ̀ pé àṣàláwọ̀ aleykum ọ̀rọ̀ àkọsùnlá ọ̀bà rẹ̀ káàkiri ṣé kí n wọlé ọ̀rọ̀ bó ti yẹ gbogbo ẹ̀kọ́ ń bó ládùúró sí àṣàlàyé ẹ̀fọ́ wa pé ọ̀pọ̀ tó yẹ kí wọ́n sùlẹ̀kùn báyìí dédé rẹ̀ ni wọ́n bọ̀ sí mo fẹ́ fẹ́ tí ọba dóbi irú bíbá yìí ní sọ́ńtọ̀ wọn lọ dúró níbi tí bàbá fọ́níṣọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀ fún mi àwọn sùlẹ̀kùn kan ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ń tọ̀ wọn wá ẹ̀ ti gẹ́gẹ́ ti bí lẹ́kùn yẹn ti wáyé ẹ̀yìn ọ̀hún ẹ̀hún ìwé ọ̀bọ̀ bíi wọ́n sílẹ̀ kó báyọ̀ wọ́n kẹ̀kẹ́ ní fúyà tó o bá nìyẹn di rẹ̀ tó bẹ́ẹ̀ èèyàn ó ṣe kí ni o èèyàn ó gbà yọ̀ǹda lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì pẹ́lẹ́nu ṣùgbọ́n àtàwọn á sọ̀rọ̀ fóònù bọ́bá yẹn tóbi téèyàn ò lè súnmọ́ irú nísìnyí mi ò kọ́kọ́ rò pé ó yẹ kó súnmọ́ bí ẹnu lẹ̀ fún obìnrin tòdébi pé ó máa lọ gbá ilẹ̀kùn mọ́ lórí ọkọ rẹ̀ bá dé yóò sọ̀rọ̀ ọ̀pẹ́ nìkan tó ti ìyàwó lọ́kàndínlọ́ pé bàbá ní wáyà àbàzájì mi lọ so wáyà obìnrin tí ọkọ rẹ̀ ọba gbé ọ má lọ bẹ ọ ọba ní kó wá bò ṣe kíní sọ́kẹ́tì ìyẹn bá báyọ̀ aláwọ̀ lóun fẹ́ gbé àdá ni níbi wọ́n bẹ̀ẹ́ ni kí lèyìn wá bí ẹlẹ́yàá ni wọ́n ní kí wọ́n bá kọ́ wá sókè ni irú ẹ̀yin tẹ́ máa ń lọ sí kọ́ńbọ̀dù náà tí wọ́n ní wọn lọ́lọ́ tó lọ́lọ́wọ́ ẹni tí ọ̀bọ̀ tó ọ̀bọ̀ ọgbà débì àti gbogbo yín tẹ́ máa ń kàga ṣé ẹ tẹ́ wo wọn láyà fún àkẹ́sì ìgbéyàwó rẹ̀ dànù nítorí ẹ̀ wọ́n wọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà lọ ọ̀kẹ́dẹ́lẹ́ ọba kọ́ńbọ̀dù bóòlù ẹ̀sìn wọlé lásán náà ni tòtòrí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tó bóyá torí ẹ̀ ni wọ́n fi sọ̀rọ̀ fóònù náà lọ sálẹ̀ fún obìnrin yóò lábọ̀ o tó bẹ́ẹ̀ tó bá ti fẹ́ni bí ẹ lè ka ilẹ̀kùn rẹ̀ yóò fi sẹ́nà yóò ti gbà yóò ti assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ṣe wọlé tó ti ń dìbò nídìí fóònù fóònù yóò tẹ̀ dá rárá kẹ́ rọ́pọ́sìkù sẹ́ni yẹn sùn sẹ́ni yẹn bá sùn fóònù tó fi ń gbẹ̀yàn ó lè jí orílẹ̀ ìfọ́ ó lè ti bẹ̀ kó ní sùn káàkiri gbogbo yẹn kí yẹn sàkíyèsí rẹ̀ wallahu a'lam náà ẹlẹ́kẹta. صلي بعدين سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك